róòmù orí kẹsàn-án. òtítọ́ ni ohun tí mò ń sọ yìí n kò purọ́ nítorí kristi ni ó ni mí ọkàn mi tí ẹ̀mí sì ń darí sì jẹ́ mi lẹ́rìí pẹ̀lú pé ohun ìbànújẹ́ ńlá àti ẹ̀dùn ọkàn ni ọ̀ràn àwọn ènìyàn mi jẹ́ fún mi nígbà gbogbo mo fẹ́rẹ̀ lè gbàdúrà pé kí a sọ èmi fúnra mi di ẹni ègún. E kí a yà mí nípa kúrò lọ́dọ̀ Kristi nítorí ti àwọn ará mi àwọn tí a jọ jẹ́ ẹ̀yà kan náà ọmọ Ísírẹ́lì ni wọ́n àwọn ni Ọlọ́run yàn bí ọmọ rẹ̀ àwọn ni ó fi ògo rẹ̀ hàn fún àwọn náà ni ó bá dá májẹ̀mú tí ó fún ní òfin rẹ̀ tí ó sì kọ́ lọ́nà ẹ̀sìn rẹ̀ àwọn ni ó ṣe ìlérí fún àwọn ni irú ọmọ àwọn baba ńlá ayé àtijọ́ láàrin wọn ni mẹsáyà sì ti wá sáyé gẹ́gẹ́ bí ènìyàn ìyìn ni fún ọlọ́run ẹni tí í ṣe olùdarí ohun gbogbo láé àti láéláé àmín síbẹ̀ kì í ṣe pé ọ̀rọ̀ ọlọ́run ti kùnà pátápátá nítorí kì í ṣe gbogbo àwọn tí a bí sínú ìdílé ìsírẹ́lì ni ọmọ ìsírẹ́lì tòótọ́ kì í ṣe gbogbo àwọn tí ó jẹ́ ìran Abraham ni ọmọ rẹ̀ tòótọ́ nítorí bí ìwé mímọ́ ti wí Ọlọ́run sọ fún Abraham pé. àwọn ọmọ Ísákì nìkan ni a ó kà sí ìran fún ọ. èyí ni pé kì í ṣe àwọn ọmọ tí a bí nípa ti ara lásán ni ọmọ Ọlọ́run àwọn ọmọ tí a bí nípa ìlérí Ọlọ́run ni a kà sí ìran Abraham nítorí báyìí ni ọ̀rọ̀ ìlérí náà nígbà tí mo bá padà wá ní ìwòyí àmọ́dún sára yóò ti bí ọmọkùnrin kan. èyí nìkan kọ́ rèbékà bímọ méjì fún ẹnìkan ṣoṣo òun náà ni bàbá wa ìsákì ṣùgbọ́n kí a tó bí àwọn ọmọ náà àníṣẹ́ kí wọ́n tó dá ohunkóhun ṣe yálà rere ni tàbí burúkú ni ọlọ́run ti sọ fún rèbékà pé èyí ẹ̀gbọ́n ni yóò máa ṣe ìránṣẹ́ àbúrò rẹ̀. báyìí ni ọlọ́run ti ń ṣe ìpinnu rẹ̀ láti ayébáyé nígbà tí ó bá yan àwọn kan ó wá hàn kedere pé ọlọ́run kì í wo iṣẹ́ ọwọ́ ènìyàn kí ó tó yàn wọ́n àwọn tí ó bá pinnu tẹ́lẹ̀ láti yàn ní í pè gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé. Jákọ́bù ni mo yàn Ísáù ni mo kọ̀. kí ni kí a wá wí sí èyí kí á wípé Ọlọ́run ń ṣe àìdára níbí rárá o nítorí ó sọ fún Mósè pé. ẹni tí mo bá fẹ́ ṣàánú ni n ó ṣàánú ẹni tí mo bá sì fẹ́ yọ́nú sí ni n ó yọ́nú sí. nítorí náà kì í ṣe gẹ́gẹ́ bí ènìyàn ti fẹ́ tàbí bí ó ti gbìyànjú tó ni Ọlọ́run fi ń yàn án bí ó bá ti wu Ọlọ́run nínú àánú rẹ̀ ni. Ni nítorí ọlọ́run sọ nínú ìwé mímọ́ nípa fáráò pé. ìdí tí mo fi fi ọ́ jọba ni pé mo fẹ́ fi ọ́ ṣe àpẹẹrẹ bí agbára mi ti tó àti pé kí ìròyìn orúkọ mi lè tàn ká gbogbo ayé. nítorí náà ẹni tí ó bá wu ọlọ́run láti ṣàánú á rẹ̀ ẹni tí ó bá sì wù ú láti dí lọ́kàn á lọ́kàn wàyí ẹnìkan lè sọ fún mi pé tí ó bá rí bẹ́ẹ̀ kí ló dé tí Ọlọ́run fi ń bá ènìyàn wí ta ni ó tó takò ó pé kí ó má ṣe ohun tí ó bá wù ú. ṣùgbọ́n ta ni ọ́ ìwọ ọmọ ènìyàn tí o fi ń gbó Ọlọ́run lẹ́nu ǹjẹ́ ìkókó lè wí fún ẹni tí ó mọ̀ pé kí ló dé tí o fi ṣe mí báyìí. àbí amọ̀kòkò kò ní ẹ̀tọ́ láti ṣe amọ̀ rẹ̀ bí ó ti wù ú bí ó bá fẹ́ ó lè fi amọ̀ rẹ̀ mọ ìkòkò tí ó wà fún èlò ọ̀ṣọ́ bí ó bá sì tún fẹ́ ó lè mú lára amọ̀ kan náà kí ó fi mọ ìkòkò mìíràn fún èlò lásán bẹ́ẹ̀ náà ni ohun tí Ọlọ́run ṣe rí ó wù ú láti fi ìbínú àti agbára rẹ̀ hàn ó wá fi ọ̀pọ̀ sùúrù fara da àwọn tí ó yẹ kí ó fi ìbínú parun báyìí náà ni ó fi ògo ńlá rẹ̀ hàn pẹ̀lú fún àwọn tí ó ṣàánú fún àní fún àwa tí ó ti pèsè ọlá sílẹ̀ fún àwa náà ni ó pè láti àárín àwọn Júù àti láti àárín àwọn tí kìí ṣe Júù pẹ̀lú bí o ti sọ nínú ìwé Hósíà pé. èmi yóò pe àwọn tí kìí ṣe ènìyàn mi ní ènìyàn mi n ó sì pe àwọn orílẹ̀-èdè tí n kò náání ní àyànfẹ́ mi ní ibì kan náà tí a ti sọ fún wọn rí pé. ẹ kì í ṣe ènìyàn mímọ́ ni a ò ti pè wọ́n ní ọmọ ọlọ́run alààyè. àìsáyà náà kéde nípa ìsírẹ́lì pé. bí àwọn ọmọ ìsírẹ́lì tilẹ̀ pọ̀ bí iyanrìn òkun síbẹ̀ díẹ̀ péré ni a ó gbàlà nítorí ṣókí àti wéréwéré ni ìdájọ́ ọlọ́run yóò jẹ́ lórí ilẹ̀ ayé. síwájú eléyìí àìsáyà sọ bákan náà pé bí kò ṣe pé olúwa alágbára jùlọ dá díẹ̀ sí nínú àwọn ọmọ wa ni bíi sódómù ni àbá rí àbá sì dàbí gòmórà. kí ni èyí já sí ó já sí pé àwọn orílẹ̀-èdè tí kò bìkítà rárá láti wá ojú rere ọlọ́run àwọn náà gan ni ọlọ́run wá dá láre ó dá wọn láre nítorí wọ́n gbàgbọ́ ṣùgbọ́n Ísírẹ́lì tí ó ń lépa òfin tí yóò mú wọn rí ìdáláre gbà níwájú ọlọ́run kò rí irú òfin bẹ́ẹ̀ nítorí kí ni wọn kò ṣe rí òfin náà ìdí ni pé wọn kò wá ìdáláre níwájú Ọlọ́run nípa ìgbàgbọ́ ṣùgbọ́n wọ́n gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn wọ́n bá kọsẹ̀ lórí òkúta ìkọsẹ̀ bí ó ti wà ní àkọsílẹ̀ pé. mo gbé òkúta kan kalẹ̀ ní Síónì tí yóò mú ènìyàn kọsẹ̀ tí yóò gbé ènìyàn ṣubú ṣùgbọ́n ojú kò ní ti ẹni tí ó bá gbà á gbọ́